أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وبوجهه الكريم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحبه ربنا ويرضاه ثم الصلاة والسلام لأتمان لأكملان على مبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين adá fún Allah subhanahu wa jẹ́ kí a fi ọpẹ́ fún ọlọ́run adá fún ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillahi rabbil ọlọ́run adúpẹ́ fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ èyí tí adúpẹ́ sí gẹ́gẹ́ bí a sì máa sọ bí ọlọ́run subhanahu wa tí bá tí ọkẹ́ èèyàn tó jẹ́ sí wípé kò jẹ́ kí èèyàn gbàgbé tọ́lọ́run ti torí ẹ̀dá sílé ayé oríire àti ríjẹ́ tí ó tóbi tí ò sí tó tó nínú sẹ̀mí ayé ọmọnìyàn ni púpọ̀ nínú ọmọnìyàn tí ń gbé orílẹ̀ yìí òun kọ̀ máa ń ta torí ẹ̀dá sílé ayé ẹlòmí bí nǹkan méjì náà ni ó kù sẹ́kù fọmíyàn tí ń jọmíyàn àhàdíthun wa asma ohun tí wọ́n máa sọ ń pẹ́ nìkọ̀kan wa nígbàtá àbá sí mẹ́ ma àtókọ tí kálùkù wa tí wọ́n sọ wá àti ìtàwà náà sọ ara wa méjì lóókọ wọn máa pẹran súnú èèyàn tí wọ́n sọ lóókọ kan pé ní ọmọ jẹ́ wọ́n bá sì tún yá ọmọ èèyàn náà lè fi ọwọ́ ara rẹ̀ sọ́ra rẹ̀ láwọn orúkọ míì

torí pàwà méjèèjì náà ni sakalan èyàn àtàlìjànú ló wojù nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ẹ̀dá tó tún wúwo bí wa tàbí tá tó fẹ́ lè pé bóyá ń wojù á lọ bó ẹ̀jẹ́ pé fanfan bẹ́m̀bẹ̀ a ń gbà wípé àwọn kan gbà wípé a tóbi awúwojú a màlékà lọ àwọn kan gbà fún a màlékà wọ́n wojú wa lọ àwọn ló tún kùnú ẹ̀dá tó tún wúwo nítorí pé àwọn la yakuluna wala yashrabun àwọn oúnjẹ wọn mú wọn ń sùn ibadullahil mukramun àwọn ẹrú ọlọ́run tọ́lọ́run ti parí àpọ́nlé sí wọn láàní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn èyí sí ọlọ́run lórí ìtọ́lọ́run bá pa

táà tún wò wípé a ní nǹkan míì tá ń ṣe olọ́lọ́run jú wa níwe iló wípé wà má khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́run lẹ́ni ọlọ́run ọ̀dẹ́ ìyàn àtàlìjẹ̀nú lásán bí kò sí ti torí kálìmọ́ síun ẹ̀sìn yìí náà lọ́lọ́run ọlọ́run lẹ́ni ọlọ́run ò retí ayùtì imúni ẹ̀kú lè fún mi lóúnjẹ kápíngbà mọ́dá mo se yín lóore ẹ̀rì pọ́dọ̀ àwọn kalagbà wáyé àwọn bàbá àti ìyá tí wọ́n bí wa ẹnì kọ̀ọ̀kan wá wà nípò ẹni tí ó ń fún wọn ẹnì kọ̀ọ̀kan wá lè ní òbí tó pàwà láàmà fún ọ báyìí tó yẹ pé tí wọ́n máa jẹ tí mu àwa là ń fún wọn a sì ń fún wọn torí wípé àgbà wípé wọ́n se wá lóore àwa náà ń sẹ̀san tí wọ́n ti wẹ́yìn ọ̀gá ẹni ọlọ́run ní bóhun sí wá ga jù lẹ́ni tó sẹ́yìn lóore tó ẹ̀ ló ń jẹ tẹ́lẹ̀ fún mi ẹ̀ ló mí tẹ́lẹ̀ fún mi kò sí kẹ́kẹ́ tẹ́lẹ̀ ṣe fún mi ẹnu kẹ́kẹ́ tí mo béèrè lọ́dọ̀ yín ni kẹ́ máa sinmi kẹ́ fi máa dúpẹ́ oore èyí tí mi ọlọ́run subhanahu wa ta'ala tí mo ṣe fún yín mímí àtẹ̀yìn bá bára wa nínú lẹ́sìn lásìkò yìí táwà tó jẹ́ pé àsìkò tá ń lò à ń lò fún ètò ajé àmú ilé ayé wa ni tó ń ti bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwá tún kẹwa kọjá gbàgbé ìwò ọ ń jẹ́ ká lè máa fàsìkò wálẹ̀ lásìkò tíjọsìn ẹbá tó à ń lè bára wa nínú léèsìn oríire tó tó lé ayé ọmọnìyàn kò sí kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa ṣe bẹ́ẹ̀ fún kò ń ṣe gbogbo èèyàn ẹjá mú lọ́dọ̀ àwọn tá a lè máa wò bó jẹ́ pé

ṣẹ́rí pé ṣetán ọlọ́run subhanahu wa ta'ala ó fún lágbára púpọ̀ kò sí tí wá jù kó kó ìpolúkú musu bálẹ̀ ayé ọmọnìyàn lọ òun ló ti àfáà náà débi kó jókòó ti kankan tó yàtọ̀ sí tọ́lọ́run tásìkò ìjọsìn ọlọ́run ó tó tí ó sọ pé ìjọsìn ọlọ́run náà láṣe wa pẹ̀láyè

ọwá ń pé kílódékílọ́fẹ́ fi léwu ṣe olówó lọ́dọ̀ ẹnìkan olórí kankan tó àbá tí a mọ̀ bí lẹ́wà àwọn ọ̀nà sẹ́ka sọ́nà lè rẹ̀ mú níṣẹ́ wò wọ́n rà kò ju wípé wọ́n ti náà wá tí yọ́ jẹ ọlọ́run ló lágbára ló lè ìkẹ́ iṣẹ́ àánú fẹ́ nǹkan sílé wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀ pé nǹkan kan ṣe lọ́wọ́ èyí tẹ́nu kọ̀ọ̀kan wọ́n ṣe yìí ọ̀gá àtẹ̀gùn ní táà lè múgùn táwà náà lè fi máa bèèrè nìkan lọ́dọ̀ ọlọ́run amalu sọ́ọ̀lẹ̀ isi olóore ní kéèyàn pa ìjẹmọ́ ẹ̀tì kọ́mọ́ kó ẹ̀rùjúbà láti lè rántí ọlọ́run láti lè jọ́sìn fọlọ́run bàbá ń kírun yìí tán ká máa fàsìkò ká máa firawọ́ sí pé wọ́lá wípé mọ́ pa

àìní lè jọ́sìn fún ọmọ mọ́fisàdánwò fún àwọn àwọn kan se ju bá ti ń ṣe ìlọ tí wọ́n ṣe bá dà ju bá ti ń ṣe ìlọ tí wọ́n tún padà ronú kó mà tí wọ́n wò wípé táwọn bá ti ń bára àwọn nú mọ́sáàsí ó yẹ kó wà wọn ma pọ̀ sí nígbà táwọn ti ń ṣe bá dà ipò gíga wọn ó yẹ kó ti dé ó yẹ káwọn ti ga jù báyìí lọ́lẹ́nu àti ìtajẹ asílọ́wọ̀n sọ pé a nípò àsìsílọ́hun kọ̀ sọ pé kíyàn máa lọlẹ̀ nípò gbogbo ń tọ́lọ̀ subhanahu wa bá fẹ́ kéde kọ̀kan wọ́ jẹ́ àìsílọ́hun òpé kọ́ mọ́jẹ tọ́ ipá àsílọ́hun ó lè mọ́ mú yẹn jẹ wọ́n ní ju ẹni tó dojúkọ Ọlọ́run lọ nítorí wípé gbogbo tàà rí láyé ìwúrí ayé lásán ni kọjẹ́ kankan ìlàdífì ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní tó wá jẹ́ pélé ayé yìí tó bá wọn kankan nígbàtí wọ́n ní kí wọ́n wọ́n tó bá wọn tó tó ìyẹ́ ẹ̀fọn kan ni lọ́dọ̀ Ọlọ́run tó pàtàkì tó ìyẹ́ ẹ̀fọn kan ni mọ́sàkọ̀mí ni a kàfírú ṣùrùbátàlmáà kèfèrí ọ̀bá tí rí ẹ̀kan pàtó omi òjò kan mú nílé ayé tọ́bẹ́ pa ayé yìí tọ́bẹ́ pàtàkì lọ́dọ̀ ọlọ́ni tó tóbi ẹni tí ó sín kọ̀yẹ kíkàkàkà kọ́sẹ̀lẹ̀ sí nílé ayé ẹ̀ ṣùgbọ́n torí wípé lé ayé ọlọ́wọ̀n ọ̀kákún ó jù síbi tó wù ẹni ọlọ́run kò sí tó dáa tó yìí tọ́lọ́ ń ṣe fún wa yìí tọ́lọ́ ń bá lè jẹ́ méjèèjì ọ papọ̀ fún yà tọ́lọ́ ń jẹ́ kí ayé kó tó papọ̀ téèyàn ní ayé tó tún ní ọ̀run kò sí tó dáa tó tọ́lẹ́sì wọ́n sọ pé ọ̀run nìkan ní ká máa wá ẹ̀sìn ọ̀sọ́ pé nìkan lè yán rọrọ̀ dé tó ọba ti rọrọ̀ dé bíbá yóò ti tó rárá gbogbo bí ọlọ́run bá gbàrọ̀ yàn lọ́rọ̀ ní bá ti halal tí è sí ọ̀nà haram tó bá jẹ́ tó pè gbogbo ẹni kò ní sọ bí ayọ̀ sàká nígbà àwọn òdìwọ̀n owó tí sàká wọ tí ó ni wa ṣe ẹ̀pẹ́ tí èyàn bá fi ní tó tó 500,000 lọ tí ó fọwọ́kà láàrin ọdún kan àwọn míì tó ti ń wá lówó tọ́pọ̀ tó yẹ pé lẹ́wọ̀n gbàgbé ẹ̀ tí tó fi sí tí ó ti ẹ̀rọ onúkan tó ló ti lọ́nà míì tó wó mi fi wá irú ẹni ọlọ́rọ̀ ni fi hàn wípé ọ̀sọ́ pé ti rọrọ̀ ṣùgbọ́n tó fi ń láyé wọn pa pọ̀ fún yà kó torí wípé la barakallahu fi dúníyà bíládì ilé ayé tó mọ̀ nìyàn bá ní tí ọ̀sẹ́ sí ń bẹ̀ kò sí bùkún bẹ̀ ọlọ́run mọ́sálá ìsànú wa adúpẹ́ fún ọlẹ́ẹ̀kan sí látara àánú rẹ lórí wa ààbò rẹ lórí wa ààbò ọlọ́run olóògbò wa dàkókò yìí mo ti rí nínú àwọn ojúkọ̀ kan tó jẹ́ pé àjọ pàdé báyìí náà lẹ́sìn ó ti di ọdún kan báyìí bó tẹ̀ jẹ́ pé àwọn ojú mi ń bẹ tí ó ṣeéṣe kí n máa mà tẹ́lẹ̀

tí wọ́n kọ́ wa wọ́n lè wá àwọn ilé gbàgbé alẹ́ gbàgbé torí pé táwa bá ń wọjú orí wa àti gbogbo táa fi kéwù yìí gan a máa mú wa máa rántí àwọn tọkọ wa pọ́lọ̀ lọ́fà lùbáríkà síṣẹ́ wọn táa bá wò sáwọn bàbá tí wọ́n kéwù níjọ́ ọdún táwọn bàbá mi fi kálùkùrán rẹ̀ ló fi jẹ́ pé ń bọ̀ ọ̀rọ̀ mìí tẹ bá bàbá wọ́n lè má dáwà lọ kèésà lẹ́bù ní títorí wípọ́nà tí wọ́n gbà kéwọ́ ọ̀nà tọ́rọ́ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n tó sì rọ náà lọ́sẹ̀ nǹkan kù fáwa tààrọ́ náà míì tó tún jẹ́ kọrọ tààrí fi ké látara tí wọ́n tọ́rọ ó fẹ́ pọ́lọ́ fàlùbáríkà síṣẹ́ wọn ọsọ́dọ̀ ràn yàn fún wa láti máa ṣàdúà fún wọn mo lọ ṣe wá níbìkan bóyá ní ṣẹ́yìn eré òkè ogun yẹn ni nígbà wá sẹ wá sí tọ́wọ́ ní kí bàbá àmọ́ mú lù nǹkan wọ́n sàdúrà fún wa bàbá wọn sàdúrà pé ààyàn ah, mẹ́ ah, ah, ara wọn mọ́ tí wọ́n fi àlìjànú kéwúrè àlìjànú lọ́jọ́ lójú wọn torí wọ́n wo ojú orí péjò láàbì eléyìí tí ń sọ̀rọ̀ tí mú àyà kan lókè àdísì kan sálẹ̀ eléyìí níbi eléyìí báyìí ogbó ní bàbá wò lọ pé tí èyí ó fi mọ̀ báyìí àlìjànú ní ọjà kó fi àlìjànú lé kéwì ìtọ́jọ́ lójú wọn torí wọ́n wo wàhálà táwọn ṣe lánàá kí wọ́n tó rí ẹnu wọn bá tí wọ́n rí mú ṣùgbọ́n gbogbo bàbá yìí àwọn lọ́lọ́run kẹ́ lọ́pàá àlùbáríkà sí ronú àti rorí wọn ẹ̀rì pé ń jọ wà ní iṣẹ́ lá orí kéw nítorí pé kéèyàn tó lè mọ pa ẹ̀sọ́ fún mi lẹ́sìn báwọn náà bá wo téèyàn bá gbójú ọ̀nà tẹ́ndẹ̀ láàrin oṣù mẹ́ta àbí mélòó kan tí èyàn bá fi wákàtí kalẹ̀ lójúmọ́ kan yóò lè kékùrá ìtàwọn bàbá tẹ́ pé kó tó lè dákà nígbà bá fi alẹ́bọ̀ tó ní wọ́sẹ̀ lókè níjá ó lè jẹ́lẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ní ó fi máa fọwọ́tọ̀ tí ó gbójú wà láà tí ó ti dúdú tí àdísì kan ti kan Buhari ìkan ti Mùsùlùmù ìkan ti gbá ìkan tàwọn ọmọ ti kan kí wọ́n tó kọ alkùránù gan tán wàhálà ni mo fi léhùn kí àwọn bàbá aláwọ́ fi máa sàdúwà fún wọn púpọ̀ látara asẹ́ wọn mo ní bàbá kan nígbà mo ń kírun fún wọn bàbá wa kẹ́kẹ́ wọ́n ti kó láyé mo fi dákan èmi sábà dákan wọ́n sọ fún mi níjọ́ kan pé ọmọ mi pé èmi náà kéwù mo ní èmi náà wọ́n ni kí ló dé bàbá wọ́n ní

ìsẹ̀mí tí ò lówó lọ ìsẹ̀mí yẹpẹrẹ àwọn wò pé àbá àti kọ́ àwọn kéwú yọ́ ẹ̀sẹ̀ fọwọ́ hàn kùránù tó hàn tán àwọn òkìdẹ̀ ẹ̀lọ lágùn àwọn òkìdẹ̀ ẹ̀lọ ògbúrò gbà owó tàà bá múdé ní àfọ́ òfin jẹun àwọn àwọn òpin mọ́lá owó tí a lówó tọ́lọ́n ti ẹwọ gbogbo bí nǹkan ṣe rí gbà náà ni mo kìdé bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́ san gbogbo àwọn bàbá yìí kọ́ bá ní san wọ́n lẹ́sẹ̀ látorí àlùfáà wa gbà tí ọlọ́run fún ní sí àlùbáríkà yìí tí àwa ń polongo kiri tó fún wọn ṣe sama àtúnṣe muhammad àbí ọlọ́run fún bàbá ọlọ́run bá ní lékún kẹrẹ fún wa bá ní ṣe àforíjì fún wa gbogbo ibi tí gbogbo ibi tí wọ́n bá kù sí wọlé ìta tó ń ṣe iná pé ara àṣekú wọn ni ọlọ́run bá ní sàmójúkò fún wa ọlá àti tóbi ọlọ́run bí mo ti ṣe fún wa mo ṣe fún gbogbo àwọn àlùfáà wa àtọ́jà àfáà fáwọn náà tọ́jẹ́ sí wípé mímọ̀ ma àwọn la ma àwọn tọ́jà àfáà wọn gbogbo wọn pátá ni mo ṣàdúrà fún tí wọ́n ti bá àlìkẹ́ àmọ́ ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ẹ̀sìn lásìkò tí wọ́n wà tí wọ́n jọ polongo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sí ìmàlùkùránù kù fún wa ọlọ́run bá ní kẹ́ni kọ̀ọ̀kan wọn bá ní dáríjì wọn àwọn tó wá sẹ́kù tí wọ́n tún jẹ́ àfáà fún wa ọlọ́run dákun jẹ́gùnlẹ̀ tí wọn náà dá àwa náà ọlọ́run sì wá ní rìsẹ́ẹ̀sì wọn mọ́ sì wá ní rìsẹ́ẹ̀sẹ̀ wọn mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ó bẹ̀rẹ̀ látòrí mọ́mọ́ wa tí wọ́n kí àpàlé ọlọ́run láyúnnù àwa náà àwa tún ilé ọlọ́run àjọ ọmọ sunkún bóhun rí yàn tí ó kírun ní ohun gbogbo ibi tí ọ̀ràn ti ń dùn ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run àbíọ́ mọ́sàlẹ̀ ìránṣẹ́ ìdùnnú sẹ́nìkọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run mo ti ṣe ìbànújẹ́ ọlọ́run kó ònú sẹ̀mí wà ọlá àti tóbi ọlọ́run ọmọ ìyá mi afá fahim albarka náà máa pọ̀ ọlá àti tóbi ọlọ́run mo ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá la hawla wala quwwata ah, nípa pàpà jùlọ mọ̀ káwọn ọmọ ìyá tí wọ́n ṣe akitiyan tí mo fi dé ibi torí ẹmbà ti jọ ma kí ó tí àwọn àfá ránṣẹ́ kiri ó ṣòro bẹ̀ sẹ́mi téèyàn bá fi pè mí tí mo fi wá ẹ̀kí àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn wàhálà tí ọ̀pọ̀ ni wọ́n máa ń ṣe kódà tí mo fi débì ní sáà ẹtí ọba rí wọ́n máa ń pè mí ni ní ti torí pé martin se kan lọ́wọ́ tó pé o tún wá sílé mo lè ti gbàgbé tí mo ti ṣe àdéhùn rẹ̀ òun ní máa ń fa ọlọ́mbà mi san gbogbo ẹ̀yàn ọmọ ìyá tẹ́ ṣe kùn kárí ẹ̀ tí mo fi láǹfààní àfitiwá kópa ọlọ́run wa àwọn ah, ni ah, wá sọ léèrè mo wò pé kí la fẹ́ jẹ léèrè nú ẹ̀ a bá fẹ́ sọ nípa ṣùgbọ́n mo rí pásìkò tá a wà yìí àsìkò tí ọ̀rọ̀ òṣèlú ń lọ ní láwùjọ ni bí ọ̀rọ̀ òṣèlú bá sì ń lọ láwùjọ ó yẹ kí a mojú tí Islam fi wò ó kò sí tó burú mẹ́ nítìtorí ìpele ayé ni wọ́n ti ṣòṣèlú bàbá sì ń sọ̀rọ̀ òṣèlú ìṣèlú kìí ṣe ohun tá a lè gbé jìnà ohun tá a lè fi gbé jìnà ní ọ̀nà táwọn gbà á ṣèlú lásìkò yìí pàápàá lórílẹ̀-èdè wa láfi lè mọ́ wo pé kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ masalasi mọ́sálásí nítorí wípé wọ́n ti gbé òṣèlú kúrò lára ẹ̀sìn wọ́n ti ya ìṣèlú kúrò lára ẹ̀sìn fún wa wọ́n ní ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ lẹ̀sìn ni nítorí ọgbọ́n ìkóníjẹ àti tàfẹ́ jẹ́mbẹ̀ ní ọ fi sọ fún pé ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lòṣèlú níbo la ti fẹ́ sọ̀rọ̀ òṣèlú ebílẹ̀ ayé náà ni nínú tó sì gbélé ayé tá a wà yìí dúró òun ni ìṣèlú wà tàbá ti wá yẹ̀ sí pò ń bẹ̀ ìṣèlú yẹn ò lè dá àfi tí nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí mo fẹ́ sọ yìí tó pé tí ó ti pé ilẹ̀ ayé ò lè dúró àkọ́kọ́ ń òun ni dínú mùtàbà tílẹ̀ ayé ó bá dá àrí ẹ̀sìn nílẹ̀ ayé tọ́mọ nìyàn ọmọ tẹ̀lé onu òbí sígbà kan tọ́lọ̀ subhanahu wa ta'ala tó fi ọmọ nìyàn lẹ̀ lẹ́yìn ma rán nǹkan tí ó ma jẹ́ atọ́nà fún nílé ayé rẹ̀ ọlọ́wọ́ òfin wálẹ̀ lam yakhlukuna abathan wa lam sudan ọlọ́wọ́ ọ̀dá wa fún eré kọ̀dẹ̀ gbé wá jùwúlẹ̀ fún ìráre bí kò ṣe wípé ọ́n ráwọn sí wa tí wọ́n ń bá sẹ̀sẹ̀lẹ̀ ayé wa tí ó bá sí mọ́ ọkàn wọn mímọ̀ tí wọ́n ń ìmọ̀ wọn látara táwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n mú wá ilé ayé ọmọnìyàn kò lè dúró dọ́gba tí kò bá sí ẹ̀sìn nítorí wípé inú àdámọ́tọ́lọ́ ń dọ́mọnìyàn òun ni kọ́ fẹ́ràn kọ̀ wá sí tó lè máa gúnrí ọmọnìyàn kúrò níbi àfi ẹ̀sìn olólè máa jẹ́mi wágbà kúò níbi afẹ́ ayé kúò níbi àdàlẹ́ ayé tí ó bá ti sí ẹ̀sìn nínú sẹ̀mí ayé ọmọnìyàn ohun tí ó padà máa ṣẹlẹ̀ nílé ayé ọmọnìyàn ní pé ilé ayé rẹ̀ ó pòlúkúmuso àwọn alágbára wọ́n máa mú àwọn ọ̀lẹ́sìn nígbàtí ó bá ti sí ẹ̀sìn tí ń darí ọmọnìyàn olọ́lọ́run fi sọ fún wa nínú suratul qiyamah ọlọ́ni àyásẹ́bùlì ìsánu àyútàràkà súdà ọlọ́ni sẹ́yìn ọmọ níyà sẹ́ ń rò wípé mi ọlọ́run ọkàn dáyí ìbàgbé ń jùlẹ̀ lásán ìnírẹ̀ ẹ̀sìn kankan tí yóò ma tún lé ayé yín ṣe ọlọ́ni ilẹ̀ sẹ́bẹ̀ torí pé lé ayé yóò lè dá nítìtorí wípé ẹ̀sìn òní ọmọ tiẹ̀ ní kú òní adùn ayé wèyá tó fún alùkùlùbù alìràdẹ́tìá òun ni yọ ma darí ẹ̀mí kúrò níbi gbogbo èròǹgbà rẹ̀ tí ọmọnìyàn ó fi lè lágbára láti lè di in ti ń ró kúlúkúlú nú ẹ̀mí ẹ̀ láti lè darí ẹ̀ kan ló lè ma ró kúlúkúlú nú ẹ̀mí ọmọnìyàn nínú wa lè rẹni tí ó ma ronú lónìrànà ronú ṣùgbẹ́sì ni sọ fún wípé yìí èyí rìn mọ́rin bẹ́ kò sí tẹ́mi ò lè lójúmọ́kẹ̀ mi wípé lísìn kóhùn ó sì máa di ààrẹ gbogbo ayé ẹ̀sìn ni ó máa sọ fún wípé ogun tí èèyàn lẹ́dà láyé ọlọ́run lè jọ́dà ẹ̀mí lè sọ fún yàn wípé ọkọ̀ tí mo wó yí ọ̀nà wọn lèmi náà bà nírú ẹ̀ kò síbi tẹ́mi ò wà lè máa darí èèyàn sí pé àtọ́ ọba fẹ́ ni ó lè ẹ̀sìn ni ó wà á máa sọ fún yẹn wípé ibi tẹ́mi ń sọ fún ọpẹ́kọ́ ọlọ́ kìí sọ̀nà ó kò sí bí kúlúkúlú ẹ̀ ní ọmọnìyàn tí ò lè darí ẹ̀ ìdí ni lọ́lọ́hun subhanahu wa ta'ala ló fi mú ẹ̀sìn wá sórílẹ̀ ayé ní àti tún orílẹ̀ ayé ọmọnìyàn abada binafi'atin hatta yasa'u ad-dinu wal alfáà ní gbogbo àlàáfíà tọmọnìyàn lò láyé ẹmọ́ tí rò pó lè ṣe láǹfààní o gbogbo tọmọnìyàn níláyé kò lè tí ṣe láǹfààní àtẹ́yẹ sọ́hàdínù ó dìgbà tẹ́sìn ẹ̀ bá dá tẹ́sìn èyàn bá dá òní gbogbo tí èyàn níláyé òun ló lè ṣe láǹfààní wàlúkúlùkù àti wáyìyàn èyí fi yé wa wípé nínú tó lè múlé ayé ọmọnìyàn tó lè mú dúró òun lẹ̀sìn ìkẹ́ ẹlẹ́kẹ́jì òun ni sultan kọ́hì ká ní àṣẹ ìdarí àkóso kan sí pé ó lè ka gbogbo wa láyà tó bá ní a máa ṣe nǹkan tá agbọdọ máa ṣe kódà tọ́lọ̀ bá ní a se nǹkan tá tún dọ́gbọ́n sí kan nínú wa tí wọ́n gbọ́dọ̀ gẹ aláṣẹ alórí tọ́mọ ènìyàn bá wà láyé tí ọ̀ láwọn kankan tí wọ́n darí yóò dojúrú akàmọ́ múra wa sọ ẹnu bí ìgbà tí èyàn ń ju obì tàbí súùtì sẹ́nu ní tí ó bá sí sultan kahil nítorí pẹ́nú àdámọ́ ọmọnìyàn òun ní pọ́mọ ènìyàn ó nífẹ́ àlìmùgá alábàwà lèmùní àfàsà ká sọ wípé èmi sá ni mo wà lókè èmi ni mo wà lókè ọwọ́ mi nìdáríwà àlìmùgá alábàá káfà kótó èmi ni mo lágbára àti fà kótó ọmọ ènìyàn fẹ́ràn mù náà fásà ká máa lé nǹkan tọwọ́ rẹ̀ tí bà kò sí tó lè mọ́mọ́ tó lè mú káwọ́kò díẹ̀ àfi kárí nǹkankan tí yóò jẹ́ mánẹ̀ tí ó jẹ́ ohun tí ọ̀dá èyí ló fi jẹ́ sí wípé ọlọ́run fi ṣe ìní aláṣẹ àti ìdarí bọ́yá tá a mọ̀ sí ìṣèlú ọmọnìyàn ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe ní ògì asòlítọ́nù lílùlá fil ard ìdarí tàbí ìṣèlú nílé ayé ọmọnìyàn ògì tí gbogbo èèyàn yahwi ilayhi kullu mazlum tí gbogbo ẹni tí ń ṣàbòsí sí tó lè rí abẹ́ ìsásí agbésẹ̀lú kalẹ̀ láti jẹ́ ògì tàbí ìjálásẹ tàbí ìjẹ asáájú láti jẹ́ ògì fún ẹni tí wọ́n yàn jẹ láti rí bẹ̀ sásí ìnàlá tàà bá ń sọ̀rọ̀ sẹ̀lú ọ pàtàkì nílé ayé ọmọnìyàn nítorí wípé Ọlọ́hun yẹ́zẹ̀ òbí solitọ́ akthar mimma yẹ́zẹ̀ bil Qur'an ọlọ́run a máa fi agbára àwọn alágbára àwọn aláṣẹ a máa fi yí nǹkan míì padà ní nǹkan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń ti ò ní dọ̀la máa kánù kùránù tẹ́ǹkáyà ó lè má yí padà àwọn èèyàn lè má ṣàyí padà ẹ wojú ọlọ́run ìyẹ̀dọ̀tí lódì tó ti bẹ́ẹ̀ ọmọ ènìyàn wọn kò fi ọlọ́run wọn kákún ṣùgbọ́n tó bá di sátidé tọ́kàn yóò sùn tíjọba bá lẹ́nì kankan ọgbọ́dọ̀ jáde àfikẹ́ ẹmọ́ tó lè rí ṣe ẹ̀rì pé kálùkù jókó tó bá sọ lọ́run lọ́pàṣẹ àrùn àní jókó níbẹ̀ láti rẹ̀ tí níbẹ̀ láti rí mùsùlùmí náà dá tí ó yí ọkọ̀ padà lásìkò tàbí tí ó sọ wípé sọ́lọ̀ ọ̀rọ̀ sí mi èyí lọ́lọ́n subhanahu wa ló fi fi ohun tá ń pè ní ìdarí tàbí sẹ̀lú tàbí àkóso tàbí ìjẹ́ alágbára ó se lórígun kan nínú àwọn orígun wọ́n a máa sọ fún wa wípé al'imamu jahir kéèyàn lásáájú kójó lójòóró asáájú wà yìí ó ń sòjòóró ọ́n darí wa lọ́nà tí ọ̀dá wọ́n ní khairu minal fitna ó lóore ká má lásáájú lọ ká má sẹ̀mínú fitna lọ kéèyàn ó ní asáájú kọ́lẹ́ni tí ń sàkóso ẹ̀ wọ́n gbà wípó lóore nínú ilé ayé ọmọnìyàn ju kéèyàn ọmọ gbé nínú fìtínà lọ asùlítọ́nù yẹ́sùd wà mọ̀ yẹ́sùlù lọ́wọ́ bí i akthar bó tilẹ̀ jẹ́ sí pé ń gbà míì ẹni táa pè láláṣẹ lólùdarí alákòóso wọ́n lè bá wọ́n lè mọ̀ bá nǹkan jẹ́ ń jọ mi ṣùgbẹ́ ìtọ́lọ̀ subhanahu wa ta'ala tí máa túnṣe nílé ayé ọmọnìyàn ohun tọ́pọ̀ ni Ọlọ́run subhanahu wa ta'ala òun ló ní ìsí ọdẹ àti darí sánmà wà ìrásàtù fil ard bẹ́ẹ̀ náà lọ́lọ́run ló ní ìsí ọdẹ àti darí orílẹ̀ ayé fa ìrásù fi sàmà ọlọ́run wá fún àmàlẹ́kà ó ní wọ́n máa sojú òun láti máa ṣọdẹ àti máa mákòóso ètò ọ̀run dúó wà ìrásàtù fil ardi alladhina yaqbiduna arzakahum wa yazkun e alinas nílé ayé ọlọ́run fi àwọn aláṣẹ ó fi wọ́n ṣe àkóso àti àmójútó ilé ayé ọmọnìyàn tàbáwò ó fi ń yé wa wípé ayé tàà wà yìí kò se é máa ṣe láì ní àkóso tàbí darí tàbí ohun tàà ń pè ní ìṣèlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú tó gbélé ayé ọmọnìyàn dúró o náà ni adìrún sàmì déédé gbogbo gbata bá ń wò pélé ayé ọ́dá abùkátà sí déédé déédé tí ó tí ó ní gbogbo pèpélé tí dàrí bá wà yóò kárí dénú mọ́sálásí là náà sọ fún wa wípé tó bá dijú alkiyama tí ò ní sí ògí mọ́ ọlọ́run ó aṣáájú tó jò ní dédé tí ń ṣe dọ́gbadọ́gba láàrin àwọn èrò ẹ̀yìn ó fẹ́ kóhun náà nínú alákòóso lọ́wà gbogbo òdarí tẹ́lùkọ̀ọ̀kan wá bá ń darí àti wà nú ẹni tí ń ṣàkóso ayé kìí ṣe kìkìdá àwọn ẹni tí wọ́n kira wọn sínú ẹgbẹ́ òṣèlú kan tàbómi àwọn nìkan kó lóṣèlú fún ètò darí ayé gbogbo ẹni kọ̀ọ̀kan wá táà wà lábẹ́ àkóso kọ̀ọ̀kan òun náà la wà nínú ẹni tí ń ṣe ètò òṣèlú ayé nítìtorí pé wọ́n retí déédéé tọ́kárí torí tí ọ̀bá sí déédé tọ́kárí ilẹ̀ ayé òní ní fàyàbalẹ̀ ẹni tí èyàn bá jàmbá ẹ̀ kò ní fojú rewo yàn gbogbo ojú ọ̀nà ibi tóun náà lè gbà yọ sótọ̀un oníyọ́ ma wá oníyọ́ ma sán ìdàmú ó sì bálẹ̀ ayé ọmọnìyàn olóbi jẹ́ pé nínú kẹta fi gbélé ayé ọmọnìyàn dúró òun náà ní kárí déédé èyí tó ṣe dọ́gbandọ́gba nílé ayé ọmọnìyàn torí pé kò sí nǹkan kan tó lè ba lé ọmọ alẹ́ ayé ọmọ nìyàn jẹ́ tó tó àìsí déédé mẹ́ tá a bá ti ṣe àfẹ́kù déédé a rí wípélé ayé yóò pọ̀lúkù mùsùlùmí ìkẹ́ ẹlẹ́kẹ́ni tó gbélé ayé ìró òní amùnà àn ìfàyàbalẹ̀ tí ó kárí kọmọ́ sí rúkèrúdò gbogbo ọgbà tí fàyàbalẹ̀ bá ti ń ká ní àwùjọ kan àwùjọ yẹn àbùkù ti ń ká ẹ̀yìn ẹ̀wọ̀n wà ní Nàìjíríà yìí ó ṣe é ṣe kí fàyàbalẹ̀ ta lọ́wọ́ nàìjíríà ta nímì àrífàyàbalẹ̀ láwọn abòmí ṣùgbọ́n bí tí ó ti sí fàyàbalẹ̀ yẹn àìbalẹ̀ ọkàn náà kárí gbogbo wa torí pé kò síbi tẹ́nìkọ̀ọ̀kan wa náà níyàn sí kò sí síbi tẹ́nìkọ̀ọ̀kan wa tí lò lè mọ́ sí nígbà míì gbogbo ògbà tí láàyè kan lórílẹ̀ ayé gbogbo ẹni tí ń gbébẹ̀ òun náà ni wọ́n wà nínú ìpayín kékeré ìfọ̀yàbálẹ̀ tó kárí ohun tí a ń bùkátà sí ni láwùjọ wa tá a bá fẹ́ kílẹ̀ ayé kódà ẹlẹ́karùn ohun náà ni khasibo dáa kọjẹ́ pé ibi tọ́lọ́run bá dẹ́nì kọ̀ọ̀kan wá sí kọ́lọ́run ó ṣe ilẹ̀ ilẹ̀ ọlọ́rà kó ṣe fún yàn ilẹ̀ ọlọ́rà yẹn ni wípé kéè kọ́lọ́run ó ṣe jẹ̀mú yàn kó sí rọrùn nínú bílé ayé ọmọnìyàn dúó ni gbogbo ògbà tọ́mọnìyàn tí mú ọba tí rọrùn kò sí tí ò lè ṣe tí ọba sí kankan tí ń darí ẹ̀tọ́ ti sáájú bọ́lá bí ẹ̀sìn tí ń sọ fún pé mọ́sẹ̀ yìí òun ló bí ọ̀pọ̀lọpọ̀ àìsí jẹ mú tọ́rọrùn a máa mú kó ẹwọ gbogbo ń tàbí síkí ọ̀rẹ́ lójú ọ̀nà wípa ń bẹ̀rù kí n kẹ́kẹ́ kan mọ́ wọlé wá bá wa tó ti bẹ́ àtún ní fàyàbalẹ̀ tó ní bá ti ń sẹ́ láti mọ́ ronú pé sáwọn èyí ò tó ti ní nǹkan tí ẹ fi lè bá kẹ jẹ́ bá ti tó péye fọ́pọ̀lọpọ̀ ẹni tí ń gbé inú àwùjọ tó ṣokùnfà ìmú ìfàyàbalẹ̀ kó láwùjọ afẹ́ ilé bọ́rọ̀ wà ní ìsìn débi wípé káwọn irin fúnra wa kálọ wọn wẹ́dà pé ọba èyí ó sì wá kọ́kọ́rọ́ tí fi tí tí gbé wọ káàkiri níbi a ti ń gbọ́ fún wọn tún gbé nísìn náà ọ̀rọ̀ tẹ́yìn ọmọ ti pa yóò fi kọ́kọ́rọ́ pa mọ́bì kan èyàn bá yà délé tọ́lọ́mbá ní ó tún rírí gbé tí wọ́n tún gé tírítírí tí ó fi sí rẹ̀ ẹlẹ́ẹ̀kútọ̀ mo tún dé lónìí jẹ́ túra nílẹ̀ níbi tọ́rọ orílẹ̀-èdè yìí tó dé dúró kò sí tó bí ju wípé púpọ̀ òun ni wọn ní jẹ ẹmu tọ́jẹ́ pọ́ fọkànbalẹ̀ nínú nǹkan tó ba ìṣẹ̀mílẹ̀ ayé ọmọnìyàn jẹ́ òun lọ́wà ọ̀kan nínú àwọn aṣíwájú wa ó ní ọkọ̀ lẹ́tà kan Umar bin àtọ̀ sí Abu Musa al-Ash'ari kọlọ̀nkọba ni yọnu sí wọn ọ ń sọ fún wípé la tastakdiyana mọ́fẹ́ sípò adájọ́ tàbálákòóso nkankan illa hasabin àfẹnitọ́lọ́hun bá ṣe lẹ́ni tó níbi tọ́dà òun ní kọ́ ọmọ fi sípò àkóso tó níbi tó níran tọ́dà àwòmáàlì tàbó níjẹ ẹ̀mú tiẹ̀ tí ò ní ma ìṣẹ̀rẹ̀ tí táwọn kan ó mú wá kó tó ṣàtúnṣe láàrin wọn tí ò ní gba lọ́wọ́ wọn nítorí hasabin gbogbo ẹni tó bá níbi tó níran tó dáa yàká fúnlẹ̀ àwọn àkíbà wọ́n má bẹ̀rù àtúbọ̀tán wọ́n má bẹ̀rù kí wọ́n má ba okọ̀ ẹbí wọn okọ̀ ọ̀ràn wọn wọ́n má bẹ̀rù ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò níbi tí ò níran tó dáa kò sí tí ó wò bó ṣe wù ló lè ṣe rẹ̀ ohun tó wù ló lè ṣe ìrìn tó wù ló lè rìn torí kò lóókọ tí ó ṣe kíni tí ó bàjẹ́ ṣùgbọ́n tó bá lóókọ tí ó bàjẹ́ yóò bẹ̀rù okọ̀ rẹ̀ yóò bẹ̀rù ìbí àtẹ̀bí ẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ni wọ́gẹ̀lmọ́lì ẹni ọlọ́run bá ní kó lówó tó ní owó tó ọlọ́run ní kí ilẹ̀ rẹ̀ ọlọ́ràá tí ń rí jẹ ẹmú tó ń retí nǹkankan bóyá parí oṣù ní ìtí ó wọlé fún mi rẹ̀ tí fi ṣe ètò ìsẹ̀mí ayé mi tàbí sẹ́kan ní ṣe ìtí rí lórí iṣẹ́ ire tọ́lọ́run ó lò sábàbí tí ń fi rí jẹ ẹmú onírú wọn láyàrgabu fi máa lè gẹ́rì ìtọ́lọ̀rí ó ṣe fẹ́lòmíì kò ní wùsẹ̀ kan ìtọ́lọ̀rí kó ṣe fẹ́lòmíì irúfẹ́ wọn wọ́n èyí wùsẹ̀ kan olóbi jẹ́ pé nínú tí máa mú ilé ayé rọrùn òní káwọn tí ń gbé bẹ̀ kí wọ́n rọ́nà ìjẹmú táwọn tí bá ń gbé orílẹ̀ ayé tọ́nà ìjẹmú bá ti fún ìfàyàbálò lè sí nírú àwùjọ bẹ́ẹ̀ àwùjọ yẹn wọ́n ma wà nínú ìpayín keke nínú kẹkẹfà èyí tí èyàn bùkátà sí fún ẹni tí ó gbélé ayétá yóò fi dá amọ̀lùfàṣẹ òun ni kí èyàn ó ma ní èròǹgbà tọgbàyè tí èròǹgbà èyàn bá gbàyè tí gbogbo ẹni tí ń gbé orílẹ̀ ayé tí wọ́n bá jẹ́ ní tí ọpọlọ wọn tó jí tí wọ́n lẹ̀ nírònú tí wọ́n ní èròǹgbà tọ́dá ìsẹ̀mí ayé wọ́n máa dùn ẹ wo àwọn orílẹ̀-èdè lónìí mo ṣe wá sí nbìkan mọ́ sọ fún wọn mo ní Ọlọ́run jẹ́ kí a tún dìgbà mí o máa sọ fún wa pé èyí mo fi sọ lẹ́yìn o pé ká lè máa tẹ́yàn bá fẹ́ fẹ́ràn ayé kẹsẹ̀ bí tàbára wáyìí ẹ bá rìn jáde torí àwọn tí

tí wọ́n sọ́jọ́ páwọn bẹ́ẹ̀ ṣe fún wa gbogbo tí wọ́n nígbà tí lábẹ̀rẹ̀ ètò ìjọba alágbádá tuntun lórílẹ̀-èdè yìí nǹkan kan náà ni wọ́n fi kàmpé fún wa ní ti torí wípá àwùjọ tá a wà kèésà àwùjọ tí jẹ̀mú ti gbààyè tí ó mú kí ìròrí kó tóbi kéèyàn lè ronú tí ó jinlẹ̀ àwọn tí wọ́n wà láwùjọ tí jẹ̀mú wọn tó ti gbààyè à ń sọ̀rọ̀ lónìí láàárọ̀ yẹ̀mí àtọmọ̀ yàá àwájọ́ ń sọ̀rọ̀ ìsẹ̀mí ayé à ń sọ̀rọ̀ nípa nǹkan lò àwa sọ kan wípé àwọn tọ́lọ́hun kẹ́ níbi tí wọ́n tọ́lọ́hun ti kẹ́ wọn àhá akamọ́tò kan ní wọ́n wá sí ìkíní rẹ̀ fún náà ọkọ̀ tí wọ́n ti lòkù láwọn tí lé ayé tí jẹ̀mú gbáyè fún ọkọ̀ àlòkù tí wọ́n kólẹ̀kódọ̀ ti tí wọ́n kó wá fún wa nígbà sí ẹjẹ̀ báyìí ó tún tuntun yẹrẹyẹrẹ bí ìgbà pé wọn ò tí lò mo ní ìwọ̀ jẹ́ pé ìjẹ̀ mú gbàyè fún wọn èyí ẹyọ kẹta wà bá ń lo àlòpání ìkà ọ̀dọ́ká tó rí bóhun bá gbé kan yóò gùn díẹ̀ yóò gbé yóò lẹ̀ ìtí ó ti wà ní owó gbogbo ètò ó ti pé à ń sọ lónìí tí a bá ń Saudi Arabia

owó ni ṣùgbọ́n ti torí wípé wọn ràn wá lọ́wọ́ fún tó lè máa ṣe owó ní ẹkù sọ́wọ́ wa owó ni ṣòro tá ní lé orílẹ̀ Saudi Arabia tán sọ sí Allahu àwọn lẹ́kṣọ́ra wa ó yìn fẹ́ ti wà lọ́dún kan nígbà adénu lé tí ń gbé ẹnu mi gbà pé president wa kò lè gbérù rẹ̀ just ordinary lecturer kí ló kò sí tí ọba owó tó yóò gbowó tó parí oṣù irú bí ẹrù ọlọ́ǹkan tó kọ fún wa kí ọmọ ya mi tó ṣiṣẹ́ rẹ̀ ọlọ́kọ̀ Dr. Ibrahim kó tó kú irú eléyìí tẹ́niyàn ti kọ́ sí Nàìjíríà ní kọ́nsóníkọ́ ó ti lé ní 200 tó ti kọ́ kí ohun tó ọ̀fẹ́ ni wọ́n tọ́jú rẹ̀ ọmọ rẹ̀ ò lè jí láàárọ̀ kó pé dádì owó jẹ mi kọ́ kí ní ó bèèrè owó oúnjẹ sí téèyàn bá ti wọlé ìwé ló ti lówó lọ́dọ̀ gbogbo ọmọ tó bá ti wọlé ìwé ó ti lówó lọ́dọ̀ ìjọba bí bàbá ọba ṣe kọ ọ̀rọ̀ kan fọ́mọ níbẹ̀ tó pé ti ẹ̀fẹ́ ṣe pé èmi náà ó lè sọ fún mẹ́ pé bọ́yọ́ wà níbi sẹ́kọ́dù pé tó bá lè decision ní caprice kan ní níràpọ̀ ọkọ̀ tí ó fọ́ gbogbo ọ̀rọ̀ tó lè ṣẹlẹ̀ àwọn ọmọ tá jọ kébẹ̀ tẹ́ jọ ọmọ tí wọ́n bá fún wa ní séjì pé owó tí wọ́n bá fún wa ní oṣooṣù àwọn ọ̀rọ̀ àmọ́ pàmọ́wọ́ ni ọwọ́ ma sọ fún wa pé àtìbẹ̀nsí pé owó ilé wọn kàn fi dàpọ̀ sí sọ́kọ̀ ni owó tó wéda eléyìí sọ dáwé dàpọ̀ sí ọkọ̀ owó táwọn ọkọ̀ dáadáa olówó eléyìí nítorí pé wọ́n jẹ́jẹ́ mọ́ sí kí ní ọ̀rọ̀rùn kan gbáyé òun ni ṣòro ta ní láwùjọ yìí tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ àwọn náà kò lè sí fàyàbalẹ̀ àwùjọ kan ọba ti rọrùn kò lè sí fàyàbalẹ̀ ń bẹ alájì ló dókè ọwá sábí kò sóòrùn kò sí òun kálùkọ́ ọmọ arìn kiri ni wọ́n bá fẹ́ lọ́ra nǹkan wọ́n fi mọ́tò lẹ̀ yọ́ ma ṣiṣẹ́ wọn torí kọ̀ bẹ̀rù pẹ́ nìkan kọ́ débẹ̀ yóò gbé ma sí nǹkan mọ́gùn débí ní sí mọ́sẹ̀ ronú pé ṣùgbọ́n secretary ti mọ́ wà mọ́sẹ̀ ronú pé bò ní gbé ha àdánwòta nínú ní ti torí pé wọ́n jẹ́ kí jẹ ẹ̀mọ́ sí kíní aburú tó wà ń bẹ̀ kò ní sífàyà balẹ̀ àwọn tí ń gbébẹ̀ ò nílẹ̀ ronú bó ṣe yẹ ẹwùjọ ọdún tí kálùkù ń lọ ẹlòmí ti lọ́dún mẹ́jọ nínú ìṣèjọba yìí gbogbo tí ń jẹ wọ́n ń yà náà inú ìyà náà láwà ẹnu tí ó kálùkù kan gbìyànjú níbò ló ṣe ní ti ẹ̀ṣẹ́ tí ó fi darí dé tí nǹkan ó tún fi rọrùn kò sáǹfà ní àti lè ronú jinlẹ̀ bọ́ fẹ́ ronú jinlẹ̀ kọ̀rọ̀rùn nítorí pé gbogbo ẹni tí ń ṣèjọba lé lórí ọ̀nà tí kálùkù náà gbà jẹ ni wọ́n sán lọ́dọ̀ ẹ̀ bẹ́lẹ̀ yìí wá kẹsẹ̀ pé sọ fún wípé ládùúgbò wa tàbá tún ṣe nǹkan báyìí yóò jẹ kọ́ dá ìtí ó sọ fún pé lánàá ìyàwó mi bímọ ìrówó súná oní ọ̀pá wá sọ́dọ̀ ẹni táyà wípé kó tó àwùjọ se oní ọwọ́ pé mo láti rówó fún síbẹ̀ ní ó pé láwùjọ tí jẹ́ ọmọ ọba sí rọrùn ìwọ̀n bá lè ronú ni yóò kéré bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá wo àwòrán kàábà bí aláàjì ọdún wọlẹ̀ lọ́ájì 2001 bẹ́ẹ̀ bá débẹ̀ ní ṣe sọnù ojoojúmọ́ ni lọ ní kódà àwọn tí ti lọ sí múlọ́lọ́bìnrin tún sọ fún mi èmi gan rí lórí satellite ẹ wo kàábà ń sí ẹ̀yin gan ma wò pé kèèsẹ̀ kàábà tẹ lọ́njọ́ nínú jójójúmọ́ tí wọ́n bá ti parí iṣẹ́ àjì kan wọ́n tún jókòó wọ́n ronú wọ́n ṣe ronú pé kí ló kù kí la tó lè ṣe nígbà tí èèyàn yó nígbà yó ni ẹni ó yó ní ronú ẹni tí ó yó ọ̀nà wo ló fẹ́ gbà ronú tí ó wúlò èwo làwa ti ṣe ẹ university universities tí ń bẹ ní Nigeria lónìí ó kọjá universities ń bẹ ní Saudi Arabia ẹ sọ kọ́ọ̀rọ̀ èrè ń jẹ táajẹ lórí bí university ẹ ṣe pọ̀ tó mo ṣe program lọ ní lọ́rin lọ́lọ́ àwọn pè mí wọ́n pè wá fún kìní pé káwọn wá study ọ̀rọ̀ slavos pé báwo ni gbogbo tẹ́ pé kò sí yàtọ̀ ẹnìkanú àwọn professor tó sọ̀rọ̀ ó fi uni lọ́rin gan sàkójúwe ó nílùú uni lọ́rin wọ́n ní department of chemistry bẹ́ẹ̀bẹ̀ igbá àwọn bẹ́ẹ̀bẹ̀ uni lọ́rin tó dá ibi wọ́n dákìní pure water wọ́n ṣe wọ́n dálẹ̀ wọ́n tún gbàyàn láti ta kí láǹfàní gbogbo department àtàwọn ọmọ tí wọ́n ń rìn jáde àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ wó lè sópọ̀ mọ́ department tí ìtí wọ́n ń ṣe tọ́jẹ mọ́ kọjẹ́ páwọn ni wọ́n mọ̀ produce tí jáde ń bẹ̀ kí ni kọ̀rọ̀ èrè jẹ́ wọ́n lámúbọ̀ mo mú òyìn abẹ́ àpèjúwe ó ṣe rí káàkiri yẹn ní gbogbo bí tàwà kó sí tóbi ju wípé àwọn èèyàn wọn ò ní ibùjẹ tọrọrùn débi wípé kírò ní ó lè ó lè jákàkà tí ọba ti sí yẹn ilé ayé ò lè rọrùn fún ẹni tí bá ń bẹ̀mẹ̀ ẹlọ́wọ́ gbogbo bí tó ti rọrùn gbogbo ẹni tí bá lẹ́ọ̀nà lè sí gbogbo ẹni tí bá tún wakọ̀ tí ń ju díà ọlọ́wọ́ ọkọ̀ ẹ̀ tún wà nù tí wọ́n tí kò tán lẹ̀ wọ́n tún ti ronú kó ń bí wàhálà tó tó báhùn torí jẹ́ ìmúrọrùn fún wọn automatic ni wọ́n náà ti rò débi wípé kò tí pọ̀ lọ́dọ̀ wá bí ni pé ro epo pé láìsẹ̀ tún lọ lé epo tún rọ ni kẹ́ẹ́sẹ́ ń dá wọn yàtọ̀ sáwà wọ́n sì ìsàgbé ètò tọ́ yẹ fún gbogbo èèyàn wọ́n fi nǹkan sáàyè ibi tọ́ yẹ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n bì lónìí ẹjẹ́ wo ogun tá ń gbé kalẹ̀ a pè èèyàn lápẹjúwe ẹni tá a mọ̀ wípé marketing ló ṣe wọ́n lè fọ́ wọ́n fi sí minister of petroleum bóònà ọmọ jẹ́ minister bẹ́ kí ló ṣe mẹ́ tí ó yọrí nígbàtí ọmọ kẹsọ́nà tọ́lọ́ ṣùgbọ́n ti torí pé torí nkankan àbí nkankan bóyá ti torí wípé àwọn ọ̀ràn wọn náà ti ń darí bí ìbọ̀ ó sì dọ̀rọ̀ ayàn ká tún kó wọn tó ti lọ ọsá tún gbọ́dọ̀ jẹ́ nínú sátán bàbá ti a ti sọ ìdarí orílẹ̀-èdè di ogún tí pín máa ọwọ́ bó ṣe wù kọ̀dẹ̀ sí tó bí fún wájú wípé akọ̀yìn sákọ̀ọ́kọ́ tí mo fi bẹ̀rẹ̀ kọ̀sẹ́sìn ti ń darí orílẹ̀ àfi ẹ̀sìn kún bàbá lè fẹ̀sìn kún ni àájèrè tọ́pọ̀ nítorí pásìkò tí a fún mi tí ó ti ń kálẹ̀kùn ẹ̀yìn sì tí débì kankan tí mọ́ lọ tàbá ń sọ̀rọ̀ nípa pé ìṣèlú mo sọ fún wa wípé iṣẹ́ ẹ̀sìn ni òṣèlú ṣe táà lè kọ̀yìn sí ẹnu ìṣòro ta ní ni pé tí kálùkù fi ń sá fún mọ́ wà pẹ̀láwọn ọmọ ìyá kan ní ìkiri akọmù lánàá mọ́ sọ fún ọ pé èmi èsè olóṣèlú kò sí tọ́ sọ pé kémi ọmọ ìdò olóṣèlú kò sí tọ́ sọ torí bó ṣe wọ́n ṣe lé ọ ní lórí o lè morípò ṣùgbọ́n ti torí àgbékalẹ̀ tí wọ́n gbé tí ká fi ń ṣe òun kọ̀ọ̀kan ní wá máa àwọn náà ti yí padà wọ́n gbà pé dẹ́tí gèmù ṣùgbọ́n ìpé bẹ́ẹ̀ mọ́ ní ìsìn àbí ní ti torí àwọn nǹkan tí ń torí bá gbé kárí ayọ ọwọ́ ẹ kọ́kọ́ mú láti ara àwọn èèyàn tẹ́ èèyàn bẹ́ẹ̀ sí èèyàn wọ́n fẹ́ẹ̀rí kí wá jókòó lò ìjẹ́ gbogbo yíyàn yẹn lọ́lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ kálùkù ń débẹ̀ ní torí àwọn kankan tí ama jẹ́ sí wípé bóyá amalámarí malámarí tàbọ́yẹ ká fún lámarí láǹfààní yi yìí ti torí tí wọ́n mú wípé ààrí tàà fẹ́ fún ó sì ṣiṣẹ́ fún a ó wúlò ẹkújọ́ lọ sókè kó lè rí tó ń lọ jẹ kó lè rí jẹ wọ́n sì fẹ́ jókòó pé wọ́n fẹ́ sọ̀rọ̀ orílẹ̀-èdè yóò ṣe dá ẹwà abẹni tẹ́ fi bẹ̀ torí kó lè rí tó ń lọ rí jẹ kí ni wọ́n mọ̀ rẹ̀ ìròrí ìwò lẹ́pàbọ̀ ọ̀rọ̀rùn àwọn ìṣòro rẹ̀ ní ti torí wípé a ti mú

ìrí ànábì mọ́gí ọwọ́ ẹ̀ torí tó bá gẹ́wẹ́ ọkàbùkù bá rẹ̀ ojú ẹsẹ̀ lànábì gorí míbàrí lọ ó dẹ̀ wá wọ̀ ohun èèyàn tí wọ́n wá ń bẹ̀ mí lórí ìdájọ́ tó ti dọ́dọ̀ mi pé kí n má dábọ́ ṣe fẹ́ muhammadu ẹ̀sìnú ìṣèlú ẹ̀sìn kọ̀ mẹ́nìkan wípé wọ́ga ó tóbi rárá nínú déédé dọ́gbadọ́gba òun ìṣèlú ẹ̀sìn ni ó gbé ọmọ nìyà sí lójú ayé Umaru náà ni bọ́nù Khattab arákùnrin eh, ọba kan láti àwọn orílẹ̀-èdè àwọn gustatiniya ọgbà Islam ọwá ṣèbẹ̀wò Mẹ́kà àti Madina ọwá ń pò yí Kaaba ó ń ṣe umra lọ lárúbáwá kan sẹ̀pá àwọn ọba wọ́n sì mọ́ wó aṣọ lẹ́yìn ọba wá sì sì tẹ aṣọ ẹ̀málẹ̀ ìyẹn ní láti ipò ọlá oru ó ní láti gbà lójú pé ah, ọ̀n tí aṣọ mi mọ́lẹ̀ ó ríran ní lárúbáwá yìí láti kẹgbàjárí ẹ̀ lọ́sọ́dọ̀ Umar pé Umar adáwọ̀ ẹnìkan má gbá lójú Umar mú ọlọ́mọ́ ìgbà tí wọ́n mú dé ọ̀dọ̀ba ah ọba kábẹ̀ẹ́sì ẹ̀lẹ́ lójú ah, ọlọ́run onígbàtọ́ ti aṣọ òun mẹ́lẹ̀ àà ah, umaru nídàjọ́ ẹ̀sìn ni wípé ẹmù kanu méjì o ọba ní kílò mú ó nínú kẹ́ẹ̀bẹ́ pé kọdáríjì rí pé tó tóbi lọ ẹgbẹ́ parí ẹ̀kẹ́ ẹmù kanu méjì umaru ọba sí lásán èrè jẹ́ ìsinmi nínú ìṣèlú kọ̀mẹ́nìkan tó ga kọ̀mọ́mẹ́nìkan káfí nǹkan síbi tó yẹ òun nìṣèlú ẹ̀sìn tayé kọ̀ ìsí lónìí ọba yìí lóhun ti gbọ́ ó ní kúmọ̀rò fún òun ní ààyè díẹ̀ kó wọ́n lọ rò tó ń bá ronú sí òun wà wí fún lóòrù lọ́ba ìyá àtàwọn tó kó wá pẹ́ sí sálọ́nù wọ́n gbọ́rọ̀ rẹ̀ pé títorí ìṣẹ̀lẹ̀ oronú kó mà olóhun òsìsìlámù nítorí torí kórí wípé ẹ̀ṣẹ́lẹ́yọ ma pé èmi lọ́bá o kọ̀mẹ́ni ńlá kọ̀mẹ́ni kéèké o kò sí àṣẹ mọ́nù ẹni kó tóbi ju òfin lọ lónìí ètò tá gbé lọ́wọ́ tá fi ń darí ayé democracy kọ́ àbí ìdájọ́ aráàlú fọwọ́ ara wọn ṣe kíni méjì ní ìdájọ́ méjì lè tó dájọ́ tẹ̀ṣìrí ìbẹ́ àwọn tí ó ń ṣòfin àbí ẹ̀kejì ní tẹ̀m̀bíl àwọn tí ń gbófinró ẹ sọ fún mi èwo ló wà lọ́wọ́ aráàlú méjèèjì ẹsẹ̀ tó wà lọ́wọ́ aráàlú mẹ́ sí ètò òfin ṣíṣe ló wà lọ́wọ́ aráàlú ni àbí ètò gbófinró èyí tí wọ́n ṣe lọ nísìn kó tó ìtafẹ́ lọ sí ìtàrò rẹ̀ ẹ̀yin aráàlú ká tó lọ jókòó sọ́lọ́hun kí lè rò tí kò sí yíò mẹ́ ìlò òfin èwo ní bẹ̀lọ́wọ́ wá mẹ́ mo fẹ́ sàwòrán pé kẹ́ẹ̀mọ̀ pé kò tí ì sí democracy gbogbo táǹsẹ ìwájẹ̀ ni ta bá fẹ́ ṣe nítumọ̀ pé òfin kọ́tí ẹ̀jẹ́ democracy náà là ń ta sọ pé tọ́rà lù fọwọ́ ara rẹ̀ sí ẹ wá sọ ìpín ẹ̀yin oní gọ́ọ̀mẹ̀ntì náà lẹ́jọ́kọ́ yìí nínú òpin tí ètò òfin tó pín sí ẹ̀sọ̀ èyí tí ọjẹ́ páràlú òun ní fọwọ́ ara ni wọ́n kàmà sílẹ̀ alórí náà ni ẹ̀sọ̀ èyí tó páràlú ní sí èyí ta ní bàbá lè padà sí bí n tọ́lọ́ subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa tí ń jẹ́ ìṣèlú tọ́lọ́hun àrèrè ìjẹ tọ́pọ̀ mẹ́ ìṣèlú kẹsẹ̀ tó lè kọ̀yìn sí ṣùgbọ́n ti torí wípé ọ̀nà tí wọ́n gbà sí òun ni púpọ̀ ló fi kọ̀yìn sí tí ò fi ṣe ẹ̀sìn ìṣèlú bẹ́ẹ̀yàn bá lè ṣe bọ́lọ́hun ṣe gbé kalẹ̀ fún wa èyàn gbà ládá látàrí iṣẹ́ ládá ni mo rántí nígbà tí ìkanú àwọn chairman tàti lò lọ́wà ń bí bóyá alájì mutiu náà ni nígbà wà ń bí nígbà yẹn a mú alábáwá kan wá tán wá ṣèbẹ̀wò local government nígbà yẹn lábáyẹn wá sọ fún alájì mutiu jọ yẹn wípé ipò tí ọ wà yìí ipò téèyàn fi gbalada ni iṣẹ́ ẹ̀sìn ni tó yẹ pé téèyàn bá lè ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ iṣẹ́ ládá ni ìwọ ló ń ṣiṣẹ́ àkóso táwọn ọmọ nìyàn ó fi rí omi tọ́ dáa ìwọ ló ń ṣiṣẹ́ táwọn ọmọ nìyàn tí wọ́n fi róúnjẹ tọ́ dáa tí wọ́n fi máa rí jẹ gbogbo ìgbà tó bá ń ṣe wọ́n máa kàkọ́ lẹ̀ wípé òsìn ọlọ́run ládàlọ́ ọmọ ìgbà ó fẹ́ ìpín gbogbo ẹni tí ń sẹ̀sẹ̀lú tí ó sàmójútó ọ̀rọ̀ àwọn tí ń darí ó ń ti ládà tèrè jẹ́ ó ti dànù fún rẹ̀ òun lọ́pọ̀ jù lónìí òun làwá náà fi rábọ̀ rere látọ̀dọ̀ wọn tọ́rọ wọn gan fúrọra wọn wọn síṣẹ́ tọ́lọ̀ fi lè dojúkọ wọn gbogbo ìgbà tí wọn bá dẹ̀ síṣẹ́ tọ́lọ̀ wọn fi dojúkọ wọn àwa náà nìyà rẹ̀ ó padà jẹ àwa nìyà rẹ̀ òun ni ó máa padà jẹ bàbá ń sọ̀rọ̀ òṣèlú inú sẹ̀mí ayé iṣẹ́ sí ní mo tún bá ati àti báyà alájì síbi nígbà wà ń jọba àjọpàdé ìjókò kan mọ́ wá sọ fún wa ọ̀rẹ́ náà mọ́ sọ fún wa pé iṣẹ́ o mo ní ṣùgbọ́n mẹ́yàn ti ṣẹ́ mo ní ọlọ́wọ́ ma bí léèrè tí ọba sí máa sọ ọ̀rọ̀ mo mọ̀rọ̀ ọmọ kan tó lẹ blaster mọ́ orí mọ́ wá ń bí léèrè pé kí ló mọ́ onígbà tó ń fẹ́ jí ṣe lóru wọ́n sì ti múná lọ ohun ọmọ pé igun tébù súnmọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ni orí tó wọ́n bẹ́ẹ̀ forí sọ́nù tọ́ká wọ́n ọyẹ̀mọ́ olóòkọ́ ó ní yàràdùà ní ọ̀rọ̀ àpàṣùkúrá yàdà ni wọ́n sì jọba ń gbàyàbí ó ní yàràdùà ni wọ́n kọ fún onítorò ní àkóso náà wà ní lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ tó ń túmọ̀ sí wípé ìṣèlú ẹ̀sìn ni tá a bá ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kìí ṣe nǹkan tó yẹ ká sá òun lọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí olàbí ń sá fún ojú ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa táà ti lè jèrè tọ́pọ̀ ni táà ti lè níláadá torísìírísì iṣẹ́ olámàṣe kàfàlà alkọsirin gbogbo àwọn tí ò ní àfún wọn mo ń fi ìṣèjọba àwọn Saudi fi ṣàpèjúwe toróhun ló yé mi síjú mo fi ń ṣàpèjúwe bẹ́ẹ̀bá dọ̀ ní ìsìn bẹ́ẹ̀bá rẹ̀ tí ń sagbé kiri ojú títì ọmọ Nàìjíríà lọ́wọ́ ẹlòmí ọ̀lọ́ sí hajji ó sì wọ owó bàálù nítorí agbé tí ó máa ṣe síkìtì tí wọn lọ ilé ìlọ àwọn lẹ́rìí lórí títí wọn ní Saudi tí wọ́n máa tọrọ ẹ lè rárúgbó tí ń rìnrìn ìyàkiri lójú títí àbẹ́yìrí wọ́n nílé àwọn ajẹ́sà àwọn tí wọ́n lágbára àti síṣẹ́ mọ́ tíjọba ti kọ́ tó ẹgbẹ̀gbọ̀n tí wọ́n máa jẹ tí wọ́n máa mú àwọn ni wọ́n mọ̀ pèsè ẹ̀fún ṣíṣẹ́ ládákọ́ nìyẹn ìtí ń jẹ́ jọbanù tí ń jẹ́sẹ̀ lú nìyẹn ìtí ẹ fẹ́ kásẹ̀ lù lú nìyẹn kèése wípé ọkọ̀ mi ti dé yẹ báyìí owó mi ti dé nǹkan báyìí ní báńkì ǹkọ́ bí a sì mọ́ ọmọ gbé ní sínú ìsìn lórílẹ̀-èdè wípé ọwọ́ àṣẹ̀ṣẹ̀ lú ibi ọpọlọ rẹ̀ ọ̀rọ̀ ní pé àpòdólówó ẹmẹ́jà sọ̀rọ̀ àwátájókòó tó ju wá ti rí gbogbo táwọn èèyàn fi se lúdà bí a mú lè mọ́mù kúrò lórí mímbàrí pé wá lọ ṣèjọba yìí ìtíyànṣe náà lòun náà ṣe ilá anyàṣà Allah tọ́pá sálámàtà ń jọjú pé ọyá o ọwà lọ ṣe ìjọba yóò àfíta bá dọ wò wípé ìwọ ìwọ ìwọ ah. jọ múra wa jọ yẹra wa ló lè

Eh, bàbá lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn tí wọ́n ń ṣe gan wọ́n ní fọyàbalẹ̀ ọ̀kan nínú àwọn aṣáájú wa tí wọ́n ṣèjọba ẹ̀sìn lánàá Umar bin Khattab ó tó fi sàpéjúwe fún gbogbo ẹni tó fẹ́ ṣèṣèlú àwọn kan wá wọ́n wá ń wá ààrẹ kiri wọ́n wá balábẹ́ igi báyìí tó tẹ́ ẹni sí tó sùn ó ti wá wò títí kọ̀sẹ́nì kankan tí ń sọ wọ́n wá ń sọ fún wípé àá ah, ah, ìrẹ̀múmà àmìta lọ́mà àkọ́mtàlà àdìlàbà ìnáwùmù wà nímta náwùmà kọ̀rí ìrẹ̀lá àìní ha níyà ìrẹ̀múmà àmìta ọkàn rẹ̀ sì balẹ̀ báyìí ló sùn sábẹ́ ẹgí kò sí tóbi jú pé làmà àkọ́mtàlà àdìlàbà ìnáwùmù ó ṣe dọ́gbadọ́gba ó ṣe bọ́lọ̀ ṣe fẹ́ láàrin àwọn èèyàn ni anton dari lọ́jọ́ olè sùn lábẹ́ ẹbí igi ìgbẹ́wọ́ fi kó ní àjà tí wọ́n kó bò nítorí pọ́ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ló fi lè sùn sábẹ́ ẹgbì wà ní ìtànà ọmọ ó sì tó ń sùn kọ̀rílà láàáìní àníhà lóhun àsùnhárún àsùnẹ́sẹ̀ lábẹ́ ẹgbì nítorí pó sí kíní ó sì dọ́gbàdọ́gbà ó ṣe débi wípé ọ sínú gbójọ́ kan tí ń kirikiri tí ń dàmú wọ́n wá bí ó mọ̀rún lérè ààrẹ orílẹ̀-èdè ní pé kí wá kiri ó ní ẹran kan nú ẹran àwọn tó ń darí tọ́wà lábẹ́ àkóso òun lọ́já tó ń rí wá pé káwọn gba àwọn ọmọ ẹ̀mẹ̀wà kí wọ́n máa wá káàkiri ó ní sí tó bá

ẹkùkú tó wá mọ̀ ọmọ pẹ̀ ẹgbẹ́ yá ẹwà wọlé àwọn ilẹ̀ mùlúkà ìdádàkàlú kọrí àta ìfẹ́ túnmà yà ní torí ṣe kọ́ ẹgbẹ́ wà sí tí mo ṣe ikọ́ lọ sórí nẹ́ẹ̀tì hamsa lúwá wàjá àlúwà ìzẹta àlìyà wákàdálíkà Umaru òun lọ́lọ́wọ́ ó bí kò ní bí àwọn ilé ìmẹ́rẹ̀ Umar bin Khattab nìyẹn àwọn ń retí wọ́n ń retí kí wọ́n tún wọ́n ṣe aláǹlò à lo democracy bí dàkítàtúrì òun là ń lò àwọn tí wọ́n ń ṣèjọba ẹ̀sìn kò síbẹ̀ nínú ilé ayé wọn

ọ́nà kò lè yé wa ó dìgbà bá tó sàlàyé ẹ̀wọ̀ ọrùn rẹ̀ aṣọ tí bẹ lọ́rùn abọ́sọ tó pínú ẹ̀ tó pínú rẹ̀ fún wa tí wọ́n náà tó pín tí kan kọ̀ mẹ́ náà kọ́ wọ́yí fún mọ̀rún ní náà ni ẹbọ́ ló ṣe balẹ̀ tó lọ náà àwọn náà lẹ́sì tó kó tún yá àtúnfẹ́ ẹran wọ̀ ẹnu kan tọ́yẹ bí mo ti ṣe ìṣèlú ẹ̀sìn ló lè ràn wá láwùjọ yìí àwọn náà lẹ́tùn kó yá tọ́ alọ́ mi wọ́n ló dìgbà tó bá tó sàlàyé gíní balẹ̀ ẹ̀ torí pé kò ó ọmọ mi Abdullahi wa Abdullahi oníwọ̀ Abdullahi ní lóòótọ́ ni ẹ̀wù tí bàbá òun wọ̀ yẹn èyí tẹ́ fún tọ́kan bàbá òun òun lààrẹ ààrẹ ni wọ́n ń challenge o pé òun tí ẹ̀ tẹ́ fún irú kan lè tẹ́ fún tòun tẹ́ fún kọbalẹ̀ tí bàbá òun kọbalẹ̀ ló wọ́n wò pé kí láǹfààní aṣọ méjì tí ó pé kan òun kúkú yọ̀ǹda tòun fún bàbá òun kọ́sọ́pọ̀ títò ohun tẹ́ fóhun tóhun fún bàbá àwọn lọ́sọpọ̀ ilé ìbalẹ̀ bá ọkùnrin ní àlàá tó bá fẹ́ sọ̀rọ̀ ní ìsìn máa sọ nẹ́sìmà tó bá sọ àgbọ̀ yóò ti jà tọ́rọ ti sàlàyé ẹ̀wọ̀ wẹ ẹwà àwọn tẹ́ sọ̀rọ̀ fún aláwùjọ lónìí èwo ni ẹ lè sàlàyé nínú tí wọ́n ní láyé èwo ni ẹ lè sàlàyé ẹ̀ ìṣèlú tàà ń ṣe lórílẹ̀

wo bó ti ń ṣe láàrin àwọn méjèèjì ṣé dọ́gbadọ́gba ń bẹ fún ọ sóhun ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ láàrin àwọn ọmọ rẹ ọlọ́run ó wọ́n náà léèrè olóṣèlú wọ́n náà àti ẹ̀wà ẹlòmí inú wa ó bẹ̀rẹ̀ láti ó wà sí tó níyàwó ìyàwó kúlùkú wá kayẹra wá wò gbogbo tá ń sọ yìí èyí tó fi dájú ní ká máa fi wọ́n ra wá gbogbo àwọn tí ó lè jẹ mọ́ta lè pàá máa wò ó sí jòkó àwa náà ni kàmà kún tó yùwọ́lá aláìkùn bẹ́ẹ̀ bá ṣe rí láàṣẹ máa yìn olórí fún yín àwa náà láàdá tí wọ́n fi táwọn tí inú wa náà gbogbo wọ́n ti lọ àbẹ́ jábọ́ láti sámà inú wa ni wọ́n ti lọ àwọn náà la lè tún nǹkan iṣẹ́ táwa náà bá ti gbọ́ nǹkan iye táwọn tó ní ara wa ṣe níjọ́kíjọ́ tẹ́nì kọ̀ọ̀kan wa náà bá láǹfààní tá a bá débẹ̀ ó ṣeéṣe tá a gbọ́ yìí kó lè wúlò fún wa ibi tá ti wá bẹ̀rẹ̀ lẹ̀dẹ̀ tí a náà ibi tá ti bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ rẹ̀ á gbàdé bí iṣẹ́ tá a wà àwọn kan náà ń bó ṣe tẹ́ bó ṣe yẹ ṣe là ń ṣe pẹ̀lú wọn ẹni tó yẹ kọ́ ga tá pọ́ lẹ́tọ́ ẹ̀ sóhun la fún àbẹni tó súnmọ́ wa àbẹni tá àránfà nìkan látọ̀dọ̀ ẹ̀ sóhun la tìwé ẹ̀ síwájú tá a fa tẹni tá àmọ̀ pọ́tọ́ síbi kan olóṣèlú làwa náà ọlọ́run ó sì bẹ wa léèrè báwo la ṣe ń ṣèṣèlú ìtí ń bẹ lákòóso ẹnì kọ̀ọ̀kan wa kúlùkùn rọ́ọ̀ì وكلكم مسؤول عن na